mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Bánjí Akíntóyè our hero father bàbá dáadáa bàbá lálùbáríkà ẹ̀mí yóò kún fún mi bàbá ẹ pẹ́ fún mi ẹ jẹun àwọn ọmọ yín ẹ gbé wa délẹ̀ lérí láti ọlọ́run ni ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀yin lẹ parí ẹ̀ ẹni ẹlẹ́nu nígbà ṣe é ṣe mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹgbẹ́ YSDM pápátá torí wọn ni wọn ń bínú pé mi kí àwọn míì tó yẹ kí mọ́ kì í ta lèmi tí mi ní kì í ẹ dúró tì mí ẹ náwó ẹ nára lé mi lórí ó kí gan ojú òní tì í láéláé inú mọ́tò mo sì wà náà mo ti wà ní Germany confam pẹ̀lú àwọn mi ẹ mo wa pẹ̀lú àwọn mi àṣẹ ń lọ ni baba mi bàbá dáadáa baba wáírò bàbá baba bàbá baba akíntóyè bàbá dáadáa ẹni ẹni wa jà gbogbo òfin ìjà wa Eh, ohun tá à ń dúró de ti dé èmi ọmọ ti dé padà mo ti dé padà mo ti dé mo padà no going back lọ́rọ̀ yorùbá àṣì lọ́kọ́ ẹrú fúlàní mọ́ bàbá mi ẹ̀mí yóò gùn mo sọ fún yín inú mọ́tò làwọn báyìí mo dúpẹ́ mo ní kí n kí gbogbo lé ní mo kí gbogbo ẹgbẹ́ wá mo má bínú bàbá mi o ẹ̀yin mọ̀mọ́ mi tẹ wà ojú o ẹ kú nẹ́wọ́ ẹ ṣé mo dúpẹ́ bàbá ẹ ṣé ẹ kú pàdé ẹ ṣé gan orúkọ mi ni Sunday ọmọ yín Ìgbòho Ayọ̀mídé ọkọ rọ́pò ọkọ tó sí mo ti dé padà mo ti dé Ìgbòho ṣá mo dé ìyá mi yèyé dára mo dé padà mo ti dé ti Ọlọ́run dára mo dé ti Ọlọ́run mo ti dé ti Ọlọ́run báyìí kì í ṣe Sunday kú tó númọ́ Sunday German International Sunday ga jù igbó òòṣà. ọmọ yorùbá pápátá káàkiri ayé. òòṣà bí òòṣà. tí òòṣà òòṣà. iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní pẹ́rẹ́. ẹjọ́ ẹjọ́ ẹ má bínú mo fẹ́ gbọ́ nǹkan tó lóye sọ olóye wọ́n gbọ́ kán pè yín Sunday Kútọ̀nù ẹlẹ́yà kì ṣe Sunday Kútọ̀nù búlẹ̀ wà báyìí. wọ́n ti Sunday jama ní international Sunday. international. Sunday Igboho ṣá àbúrò mi nílùú ni bàbá mi délé. irú wọn lẹ. Ah, irú wọn lẹ. ọmọ ọmọ tí ń bọ̀ ní àyè ló wọlé. ó kì í yọ. ọ̀gá wa tó kù àti ìjọ ju ìjọ yẹn. ìṣẹ̀lẹ̀ ìṣà. ọlọ́run ló wọlé. ẹni tí bínú wọn kẹ bínú kọ́ lórí àtẹ́wọ̀ nàpì. láṣẹ lẹ́nu máa rẹ̀. mo pẹ́ tó bá là ní délẹ̀ lérí àdébẹ̀ lẹ́yìn ẹ̀ kó ìpinnu dẹ̀ abẹ́rẹ́ fún àbílẹ̀ ni wa pé àwọn ọlọ́wọ̀n rán àwọn tọ́lọ́wọ̀n rán tó ń rárá wọn kọ́ lọ parapọ̀ kọ́ jókòó jẹ́ ọlọ́wọ̀n rán wọn fúnra náà rárá wọn kọ́ lọ sí ẹ̀dọ̀ àṣìwé lámì tọ́lọ́wọ̀n rán àṣìwé lámì mi ni kì í sẹ́yìn kì tó mẹ́rin lábá o. ìtúsílẹ̀ mi dẹ̀rẹ̀ ìtúsílẹ̀ mi dẹ̀rẹ̀ owó náà tó mú mi lẹ́nu kàmú ti wá. ọwọ́ lọ́wọ́ ẹ̀ tẹ́tẹ́ ọ̀tá and the time is still almost six p.m. eighteen hundred hours.

padà lọ́wọ́ àwọn tí àwọn ìjẹ̀lú èèyàn tó ń pera lọ́lọ́sẹ̀jú ẹ lọ sùn. kò sí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ orílẹ̀-èdè Yorùbá tiwa ní kọ̀dẹ̀ níbàjẹ́ àṣẹ wà á èmi ń bẹnu ọmọ tó ní géńgà ní Yorùbá mọ́kànlá gbangba. bẹ́ẹ̀ni. èmi nìkan ni mo ní géńgà ní Yorùbá lójú mo ní mo mo fẹ́ sá lọ mo mo fẹ́ sọ ọ́ bẹ́ẹ̀. àdẹ́títì Yorùbá nìyẹn. social social ID nìyẹn social id ni hmm. tọ́lọ̀ fẹ́ kí n mọ̀ sòyìnbó hmm. yóò lọ create mi sí America tàbí England but no. Hmm. Koiki Media bringing the world closer to your doorstep. And you want, me to be a Yoruba great. So I'm a great Yoruba man. I'm a confirmed Yoruba man. God bless you, sir. God bless you, man ẹ ṣeun o ṣáàkì ah, o olóyè Sunday Igboho pé eh, mo fẹ́ kí ìfẹ́ kí ó yí. àmọ́ aṣọ lápò gbọ́dọ̀.